náà mà ló máa ń fi àjọ mi yò àpọ̀ká àpamọ́nàmọ́ná apàgbádú apòjòlá àìrìnpọ̀ ọmọ ejò yìí náà ló sì ń fìyà jẹ wọ́n àmọ́ bọ́ká bá wá ń lọ wájú o tipa mọ́lẹ̀ tẹ̀lé tí mọ̀nàmọ́ná ń wọ́ru tẹ̀lé bọ̀bọ̀ lẹ́yìn tó jòlá tó jẹ́ bàbá wọn wá tó ká gbogbo tó ká gbogbo orí sókè. So tó ń lanu béèrè béèrè ẹjọ́ bàbá táwọn bíi ire tó fẹ́ dúró dọ́mi ejò lọ́nà. ó jọ bí òwe kìí ṣe òwe o ó jọ bí àfiwé ọ̀rọ̀ kìí ṣàfiwé ọ̀rọ̀ àmọ́ ẹni tó yẹ kó yé ńlọrọ̀ òun ó yé. ètò tòní nìtumọ̀ ńlá túpalẹ̀ gbogbo tá a sọ yìí ni mo jẹ́ fẹ́ kẹ́ ẹ bá mi fọkàn bá ètò tìní lọ o àkọ́sọ ọ̀rọ̀ tí mo sọ yìí ọ̀kọ̀ọ̀kan ọ̀nà tálákẹ́ máa ń sọ ni mo fi ṣe nítorí pé ọ̀rọ̀ jáde lẹ́nu àwọn tí wọ́n jẹ́ alẹ́nu lọ́rọ̀ tá a lè sọ pé wọ́n jókòó lórí pé kára ó tù kára ó ba gbogbo ìran Yorùbá. ìlú òyìnbó ń lọ̀rọ̀ yìí ti fojú hàn o tí fọ́nrán ẹ̀ sì jáde pẹ̀lú látẹnu àwọn tí wọ́n jẹ́ ẹ̀hún àkójọpọ̀ níbi ìjókòó kan tó wáyé láàrin àwọn ẹgbẹ́ diaspora wọ́n ṣe púpọ̀ nínú àlàyé bẹ́ẹ̀ náà ni wọ́n sọ púpọ̀ lọ́rọ̀ kí làwọn ọ̀rọ̀ tí wọ́n sọ kí làwọn àlàyé tí wọ́n ṣe ní kò pẹ́ kò pẹ́ gbogbo yín gbogbo yín lẹ rí gbogbo yín lẹ gbọ́ ìgbésẹ̀ tán láwọn ọmọ Yorùbá gbé tó kò tán síbẹ̀ nítorí pé kòókù náà nìbọn ro ẹ farabalẹ̀ lórí ètò tèmi kẹ́ ẹ bá mi gbọ́ gbogbo bíṣu ṣe kú bọ́bẹ̀ ṣe bẹ́ kó tó wá di gúngún nínú odò orí ètò tèmi náà láti jọ mọ̀ láti jọ gbọ́ o bí mo bá wá kúrò ńbẹ̀ hmm, mo mà kọrí sí Delta ẹ̀hún ẹ má bínú ìpínlẹ̀ Edo níbi tí gudugudu méje míì tún ti ń sọ o nítorí pé a máa ń pa lówe fúnra wa ni pé kó tó ń pojú gbà ẹni òwe ló ń pa fún ni àmọ́ ẹni tó rí ìwọ tó lajú tó rí pàṣẹ atẹ́gùn wọlé ń kaṣọ lórí ìkọ́ ó ń sọ fún ọ̀pọ̀ tó ọtó wọ tiẹ̀ sọ́rùn kó dé kó lè dọ́yìn dọ́yìn ń ní gbáradì tí wọ́n ń ṣe yìí àti àwọn àtúpalẹ̀ àwọn nǹkan kan láti fẹ àwọn láti fẹ ìlú wọn lójú láti hú gbòǹgbò àwọn àṣebàjẹ́ kúrò nílẹ̀ nílùú wọn àwọn wo wá làwọn àṣebàjẹ́ tí mò ń sọ yìí ẹ bá ń farabalẹ̀ wo fọ́nrán yìí ni o kí gbogbo atótónu tí mò ń ṣe yìí tó lè yé yín nítorí pé wọ́n rìn ìrìn àìrìn jìnnà ńlá ìràbùkí ọ̀kẹ́rẹ́ bá a bá rìn títí àárẹ̀ ẹ̀rọ tó jẹ ìrìn lọ. tó bí mo bá wá kúrò ńbẹ̀ mo tọ́ padà sí ìlú Abẹ́òkúta o ọ̀rọ̀ yìí níṣe pẹ̀lú ọmọkùnrin kan tí wọ́n pè ní Gàfárù ni tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ àkùkọ bẹ́gà kí ló wáá gbé àkùkọ bẹ́gà dágọ̀ ọlọ́pàá o nítorí pé wọ́n jẹ́ kó yé wa wípé ẹni àwọn tí àwọn ọlọ́pàá ti ń wá fún ìgbà pípẹ́ díẹ̀ ni. Àmọ́ ní báyìí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, mo láǹfààní àti máa jẹ́ kí ẹ mọ̀ wípé ó ti wà lákọ́lò àwọn ọlọ́pàá báyìí o, tí wọ́n sì ń bí léèrè ọ̀rọ̀ tí ń sì ń kà fún wọn ní bòrò bòrò ibi tó ti bẹ̀rẹ̀ ìrìnàjò ọ̀hún. Báwo ló ṣe rìn kó tó wá bá jà bí tí ó jà dé yìí. Tó! Gbogbo ẹ̀ náà lẹ́ẹ̀ ń farabalẹ̀ gbọ́, lẹ́ẹ̀ ń farabalẹ̀ wo ìyẹn lórí ètò tìní ni àádọ́nà pẹ̀lú rárá nítorí pé ṣàkátà pààrà ni mo fẹ́ fètò tìní ṣe tágbàlagbà máa ń ṣètọ́ kó má bàa yí láyé jù dìtàkù arapa ẹ̀jẹ̀ ń sáré yà yín sí nǹkan kan pé ẹ máa bá mi ṣí àkẹ́ kí wọ́n máa láìkí ẹ o kí wọ́n ó lè láǹfààní àti gbọ́ láké kí wọ́n ó lè láǹfààní àti gbọ́ lóko káwọn tó bá rọ gangan náà lè máa bọ́ kí wọ́n lè bomi ọgbọ́n mú nítorí pé tó ọgbọ́n rèé níbi náà la fúnra wa lómi ọgbọ́n mu ẹ ń tẹ̀síwájú o nítorí pé àtótónu sì tá a fẹ́ ṣe. tó ẹ kú bójú ọjọ́ ti rí ènìyàn ẹ̀sìnkú káràkátà ń bẹ o káàkiri gbogbo ilẹ̀ Oòduà káàkiri gbogbo ilẹ̀ Oòdáyé káàkiri gbogbo àgbáńlá ayé mo kí wa o wípé a kú ojúmọ́ tèní a kú àtàárọ̀ adẹ̀kú iṣẹ́ ọrọ̀ ajé edumari. akúnbá kálukú wa á bá wa fèrè sí àtòwá jẹ o kò ní gbọ̀n lẹ̀ láṣẹ ti lẹ́dùmarè ètò tèmi rè ń ló balẹ̀ bí ọ̀wàrà òjò sójú de yín awáwùmí ẹ bá wá pèrè níbi abẹ́ bá fìdí ti àpèrè mọ́lẹ̀ ká kán lágbá mi ètò tòní ká máa bá kíní ọ̀hún bọ̀ lẹ́lẹ́yọ̀ yọba ti ṣe máa ń ṣe fúnra wa nítorí pé òdù ni wá àti kúrò láìmọ̀ fólókó tí yín nínú ilé o bó bá ti wáyé gùn wọn ló ti yọ rẹ. mo ní orílẹ̀-èdè gẹ̀ẹ́sì ń bẹ náà ni mo fẹ́ kọ́kọ́ tọ́ sí lórí ètò tòní nítorí àfihàn fọ́nrán kan tó fojú léde ni o tí wọ́n ṣe àkàálẹ̀ gbogbo bí ìjókòó ọ̀hún bó ṣe lọ. ìjókòó ọ̀hún dá lórí olóyè Sunday adé ní Adéyẹmọ Ìgbòho Òòṣà àti àwọn tí wọ́n jẹ́ ògbóǹtagì káàkiri gbogbo ilẹ̀ Gẹ̀ẹ́sì ṣé Canada ni ṣé London ni ṣé Germany ni ṣé Paris ni káàkiri níbẹ̀ ni wọ́n ti wá tí wọ́n wá jókòó níbi àpéjọ àpérò èyí tí fọ́nrán òun fojú ẹ̀ léde àmọ́ wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé bẹ́ẹ̀ náà ni wọ́n sọ púpọ̀ lọ́rọ̀ o lórí olóyè Sunday adé ní adéyẹmọ adéyẹmọ Ìgbòho ṣà àti pàápàá jùlọ lórí àti rí gbòǹgbò Yorùbá Yorùbá nation mọ́lẹ̀ lọ́lọ́ ní lóní dọ́indọ́in kálukú wọn náà ni wọ́n sọ tí wọ́n rí nínú ọ̀rọ̀ ọ̀hún o kí làwọn ohun tí wọ́n wá rí kí làwọn àlàyé tí wọ́n ṣe kí làwọn tọ́ka sí èyí tí wọ́n pera wọn sí nínú ìjókòó ọ̀hún ẹnu mi kọ́ lẹ́ẹ̀ ti gbọ́ o ẹ ṣe já kọjá lọ sórílẹ̀‐èdè gẹ̀ẹ́sì lọ́hùn káwa náà lọ darapọ̀ mọ́ wọn níbi àpéjọrò ọ̀hún níbi tí wọ́n ti ń ṣe é kí làwọn ohun tí wọ́n sọ kájọ fetí wa gbọ́ kí làwọn ohun tí ó ṣẹlẹ̀ mẹ́ka fojú wa rí o bá a bá wa lọ tá a bá padà sórí ètò a ṣì ń tẹ̀síwájú o àwa ò tí ì lọ ó ti yá. wọ́n wá wò pé kí ni káwọn ṣe fún ọmọ wọn léyìí o ẹja àdàrin wọn rú wọ́n wá wọ̀ wọn kọ́ láàrin wọn ọkọ̀ gbọ́n ọ̀fọwọ́ tọ̀ wọ́n jẹ àwọn yẹn náà wá bẹ̀ sí gbàgbó tó kù jẹ lọ́dún nígbà tó yá wọn kọ́ rí wọn sọ wọn ọ̀dáhùn àwọn kan ti ń já já já já já já pé Yorùbá lè ṣe kinní kan wọ́n pa wọ́n wọ́n mú wọn lọ nígbà tó tó àsìkò ní ọdún six years ago àwọn kan wá tó wá jáde ń lo ìbò pé àníṣe Yorùbá nation lè ṣẹlẹ̀ àwọn yẹn bẹ̀rẹ̀ sí pariwo ọmọ ìyá wa àtọ́n bàbá wa wọ́n wá papọ̀ mọ́ wọn kékeré kan wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣe bí ẹni tí ó yí rí can you imagine ó lọ sí Downing Street ó ní yes Yorùbá nation yes Yorùbá nation ọmọ Yorùbá ni ẹ̀ kọjá gbèrè kò níṣẹ́ ẹjọ́ wáṣẹ́ lọ orí ẹ̀ sì dàrú díẹ̀ díẹ̀ díẹ̀ wọ́n pamọ́ wa gbàtọ pamọ́ wọn tún gbígbá lọ pé dání ẹ̀yin nàìjíríà ẹmbàsì ẹ ti pa wá lọ́mọ o kíní kan kíní kan o ibi tá a ti ń ṣe ní fóònù bá ríǹkì ìmọ́lẹ̀ bá tàn olóògbé adé ibi tá a wà lẹ́nu yìí nígbà tí ìmọ́lẹ̀ Ìgbòho tàn sí àárín wa ó wá dàbí pé Ìgbòho gangan ó débi Jésù ni ṣẹ́rí a ò lè tá a bá bẹ̀rẹ̀ sí kọ ìtàn ara wa a máa sọ ara wa nù nítorí pé ta bá rí Jésù nígbà tí Jésù wá tó tọ ìmọ́lẹ̀ sọ̀hún èèyàn tó ń lọ kiri tó ní ilé bàbá mi ẹ má sọ di ilé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọwọ́ yẹn ò mọ iye ẹ̀ ń gbà yẹn ọlọ́run ò ní jẹ́ kí gbòòwò lọ tó mọ iye ẹ̀ ó dìde tán ibẹ̀ ládé lọ́jọ́ tòní yìí o. Because the first day Igboho said, one word, we have million followers. Yes, sir. Mm. Yeah. Ṣẹ́rí àwọn àtàwọn míì tá à ń rí wọn tó jókòó láàrin wa, tá a kàn ń ṣe mèdèmèdè, àmọ́ nǹkan tá à ń ṣe. Hmm ẹni tó yẹ wọn ká máa gé aṣọ wọn díẹ̀ díẹ̀ ká máa lọ́tọ́jú sílé. because wọ́n pé pásítọ̀ ni wọ́n bọ́ ṣe jókòó yìí ẹnìkan ti jí ankachi fún ọ. ẹnìkan ti yọ agbo wọn. a ti sáré jókòó síbi tó jókòó. ẹnìkan ṣí àtọ̀ jókòó sí ẹnìkan á ti rà. a ti máa wọ́n sí ìpẹ́. bọ́tà àwọn ọmọ Yorùbá kí là ń ṣe. Elijah àti Elisha. àwọn abẹ́ẹ̀ sì ń ṣe kí ni abẹ́ẹ̀ sì ń dìtẹ̀ àdìtẹ̀ títí títí títí títí àwọn ọmọ yorùbá náà látún dìtẹ̀ lálọ́dọ́ nigerian government pé ẹ lọ wó ilé ẹ̀ ẹ mọ̀ kan tó dùn mọ́ mi nínú jù ni pé wọ́n délé ẹ̀ wọ́n bá ń lé wọ́n bá ń lé ẹ tí fún mi ló gbé wọ́n bá nínú ilé ó yọ ọjọ́ ní ẹ̀yìn wo ohun ni ẹ́ àgbẹ̀kùnrin aṣọ yẹn ohun akọ wọ́n tún rí bó ṣe lọ ó wà láàrin àtọ́lọ́run. bẹ́ẹ̀ni ṣé ẹ rò pé agbára wọn ni wọ́n fi lọ ni abẹ rò pé àfẹ́ẹ̀rí tí wọ́n lò yẹn ni wọ́n fi lọ ni hmm. tọ́lọ́ ń bá wà lẹ́yìn ẹ tí ọlọ́run bá wà lẹ́yìn ẹ kò sí anybody tó lè stop ẹ wọ́n lọ kú ọ̀bẹ àwọn tó lọ bá wọn lé wọn mọ̀ pé lílọ tí wọ́n lọ yẹn tó lọ bá wọn lé yẹn wọ́n tún help movement wá sí ni bó tẹ̀lé pé ajíya á sùn o. á sùn two days àkọ́kọ́ mọ sí bàbá tí a fẹ́ rí lọ ó yóò igi kan lọ́nà á sì ní ń gbé wọn lọ. tó o kété ẹ̀ bá náà fẹ́ẹ̀ ní tó bá yé tẹ̀sán tó wù lọ ó lè lọ́ọ́ aṣọ orí igi owó one blast tó máa gbé wọn láti orí igi sílẹ̀ lẹ̀ láàrin wọn fún almost two days. Hmm? Sorry. <laughs> Carry go. Ẹ kò mọ ètò jẹ́ náà. Fóònù ti pọ̀jù ní. Kóyìnkì ní tó twenty fours ní àwọn. Oògùn pọ̀. Oògùn kóyìnkì pọ̀. Bàbá bá há síbì kan, a bá wá wọn kiri. Gbogbo wa, ẹni tó ń ṣàdúrà ń ṣàdúrà. Mhm. Ọmọ Yorùbá tó sẹ̀tì wọn wọn fi ní wọ́n dẹ̀ ń dùn. pé hmm. ẹnìkan dúró ó ní ẹjẹ́ agbára wa lọ́wọ́ fúlàní ó ní ẹjẹ́ ká lé ẹ̀wọ̀n tó àlòkù kúrò ńbẹ̀ ọmọ yorùbá kan náà ti wá dúró pé a lè lé wọn bàtà wa máa gbowó. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. but òun dúró kò béèrè owó ó tún ná owó ẹ̀ ṣé mọ iye màálù tí bàbá yìí máa ń pa ní ọjọ́ kọ̀ọ̀kan kí wọ́n tó lọ help ẹ̀ pé tó kó olùlé ẹ̀ pé ipa màálù mọ̀. àwọn ará àdúgbò tó ń jẹ màálù yẹn lójoojúmọ́ wọ́n rán àwọn ọlọ́pàá yẹn tó ń bá wọn ní pé eh, ẹ má lè bàbá yìí lọ à ń jẹ màálù lé wọn. àbẹ̀rò pé tẹ̀ ń dá ni wọ́n fi pa màálù fọ́wọ́ èèyàn nílé wọn ni. ọlọ́run ṣe gbogbo yẹn fún wa tán ó ṣe wá lógo nínú gbogbo àwọn alágbára tó wà nàìjíríà tí wọ́n kówó nàìjíríà jẹ a ò rí méjì inú wọn tó dìde pé ẹ jẹ́ kí n ti Ìgbòho lẹ́yìn tó bá gbọ́ Ìgbòho máa pa fóònù wọn ni wọ́n sọ̀rọ̀ pé wọ́n fẹ́ kí Nàìjíríà wá sá fún un àwọn kankan mọ̀ pé Nàìjíríà lè sá fún ọ̀bọ̀ tó wọ́n sọ pé wọ́n dúró tán fún àwọn aláìní torí pé kí ni àwọn kankan tó wà ní abroad wọ́n ti sọ fún wọn pé bàbá àwa wà lẹ́yìn yín o àbàtàwọn ò ní yọjú sílé o but wèrè tó wà ń ta yẹ àánú máa pàfọ́ọ̀mù ẹ̀ bó ṣe ń ṣe làánú ń ṣe rálì kiri bí mo ṣe wà yìí ní ilẹ̀ pàtì because ayakila ló máa ń pè mí má ti wọlé máa nígbẹ̀dì ló ń bọ̀ yẹn ẹni tó fẹ́ pa gbo wa nìyẹn o mi ìrẹ̀ nígbà wọn sọ̀rọ̀ mọ́ ayakẹ́ tó fẹ́ kí wàá díje kí ó tẹ̀bi save mi lówó ni bí mo ṣe ń free láàrin Yorùbá tí má dé pàtì mi ń sọ̀rọ̀ because tó má ti rí mi tí mo wọlé báyìí àwọn ilé yòókù láì mọ̀ pé àwa ta fẹ́ ràn wọ́n lọ́wọ́ kọ́ mú oríire lọ fún ìlú wọn káyé ṣe ẹrú ní ìlú tí ò yẹ ká ti ṣe ẹrú onítọ̀hún àwọn kan pè lólè bàbá mi ìpẹ́ tó pè lórúkọ wọn tún wọ́n ní Sunday sọ pé kí tọ́jú. ọmọ sọ bẹ́ẹ̀ o. <laughs> èmi ò sọ pé nǹkan mo sọ bẹ́ẹ̀ o. bàbá akíntọ́yè kọ́ eh. bàbá akíntọ́yè sí wọn kí akíntọ́yè kú tọ́jú. gbogbo àwọn tí wọ́n ń ṣe kínní ẹ̀ wọ́n á fẹ́ fòrò wọn sórí íńtánẹ́ẹ̀tì wọ́n á gbowó lọ́wọ́ everybody wọ́n fi orúkọ Sunday Ìgbòho gbowó tó bá gbowó tán wọ́n tún ṣépè fẹ́ sá forúkọ ẹ̀ gbowó ṣé mi pa ní street right mm. peter ní street right because our own Jesus Christ ní Yorùbá nation ní Ìgbòho mm-hmm. a ní ànábì a dẹ̀ ní Ṣàngó a dẹ̀ ní Ìgbòho so ìwọ tó o bá believe nínú gbogbo yẹn I can help you. I can help you. bàbá Akíntóyè ìjọ kan wọ́n ta ìwé kan níjọba ni bàbá wa ìwé yẹn tó yìí mi ò mi ìmọ̀ kọ́tí ọ̀bá yẹn kọ síbẹ̀ o but ẹni bá lọ kàwé yẹn á mọ̀ fọ́nà pọ̀ nínú ìwé kọ́bọ̀ but tí bàbá ọba forúkọ mi sínú ìwé yẹn kò tí ì pẹ́ o. so ìdí èyí ni wọ́n ṣe tú wa nígbà tí wọ́n wà ní ilé bàbá fúnra wọn sọ bàbá Sunday Igboho fúnra wọn sọ ọkùnrin wọ́n ní ìyá olórí èkó nígbà tó wọ́n wà lẹ́kùn fọ́ wọn sílẹ̀ ibi tẹ́tí bá mọ̀ pé èèyàn ni èèyàn kò yé yín èèyàn òun ni èèyàn somebody that appreciate people that do little thing for him àwọn yẹn là ń pè léèyàn wọ́n nígbà tó wọ́n bá wà ní UK àwọn láti dé lé ìyá olórí èkó ní Ìbàdàn ní Manchester mm. bí tọ́wọ́ bá débì yìí àwọn ò lè bá wà yìí. Ìbàdàn náà ni wà. Ìbàdàn ni. London lè London lè kó. London lè Bẹ́ẹ̀ ni o. Pé tọ́wọ̀n ọ̀bà kéèdì ọ̀hún ò lè padà torí oore àti bí ìyá yẹn ṣe ṣe tó ṣe dúró sí wọn bí ìyá. Ladies and gentlemen, our Jesus Christ of our own time is in the house. Mm. And I would like everyone. Clapping offering. Clapping offering. Clapping offering help everybody to stand on their stool and just say hello to them. Hello, our darling. Hello. hello. lálẹ́ yìí. kí ni yẹn. òun ni pé tí bá ti pe ìgbòho tí gbogbo nẹ́ẹ̀tì yóò bá ya pẹ̀lú òṣèlú. tó bá ya kó tútù wá pa wá kó tútù wá pa wá ẹ má jẹ́ òye àyà. bí wọ́n ṣe wà yẹn a bá fẹ́ gbé wọn sí BBC ó ìgbà lọ BBC mi ò kúrọ yes ìkọ́ máa tó àsìkò kan sì jẹ́ pé tọ́ba fẹ́ lọ parliament ẹ máa mọ ọkọ tó máa ṣẹlẹ̀ mm-hmm. and we still waiting for those letters we gotta go there we gotta talk about it má bínú kó lè sọ ìbò a máa lọ síbẹ̀ ẹ má bínú ẹ̀mí gbọ́ mo yá lọ ní a máa lọ síbẹ̀ òyìnbó lásán dàbí màdá mi ní parliament àbí ọ̀wà. a translate ẹ faransé. so ká máa lọ ẹ ò tí ì rí nǹkan o ẹ ò tí ì rí nǹkan. ẹ ti dá nǹkan mọ. so bàbá wà láàrin wa lónìí bàbá náà ní bàbá yìí pé kọ́ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí ìgbà kú so bàbá máa dúpẹ́ lọ́wọ́ gbogbo wa torí àwọn tó ń lọ sí London padà àdè fẹ́ dá àwọn dúró pọ̀ jù so kí bàbá tó dìde tó bá ní one or two people tó fẹ́ sọ one or two things fún two two minutes one one minute tó fẹ́ sọ anything láti Manchester a ò fẹ́ story ńgbà ńgbà tí ẹgbẹ̀dẹ̀ wa ló ṣòdì àwa wọ mọ́tò lọ kẹjà ńgbà tó dé kẹjà ẹ wá bọ́lẹ̀ sanwó mọ́tò mi a fẹ́ appreciate kábíyèsí ẹ bá mi jókòó kí ni kábíyèsí dúró. ẹ jókòó ẹ ṣe bí mo fẹ́ sọ̀rọ̀ mo kò fẹ́ sọ̀rọ̀. ẹ kúrí adé dúró fún anybody tó bá ní nǹkan kan láti sọ fún one minute láti appreciate wọn. láti Manchester. kò ṣe continue ní continue. ọ̀ya bọ̀dé délé ẹ chief ọ̀ṣun kìtọ̀. ẹ ẹ̀yẹ káwọn kọ́kọ́ sọ̀rọ̀ náà ẹ̀yin nípa sísá dùkẹ́. Sunday Igboho ah, CSI eh, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Republic of Ireland Um, àwọn from Manchester wọ́n wà privilege láti roast ní sà and um, mọ̀ pé ọjọ́ kan ń bọ̀ tó ìjókòó ìtajọ́kọ̀ a máa ma fi ṣèrántí fún ire ni àwọn mọ́mì mi níyà wa gbogbo wọn wọ́n kárì wa hàn wọ́n dẹ̀ máa ń fi wá lọ́kàn balẹ̀ gbogbo gbàtẹ́ wà ní Republic of Benin bí mo ṣe ń sọ̀rọ̀ yìí gan ṣe ló ń ṣe níbi ìgbà tó jẹ́ pé orí yẹn ń dìde láti rántí ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ àwọn tájọ bẹ̀rẹ̀ nígbà náà sà ọ̀pọ̀ nínú wọn wọ́n ti yapa wọ́n ti dàbí júdásì tó ta yéésù ọmọ ilẹ̀ ìsírẹ́lì ṣùgbọ́n ẹ̀yin ẹ jù jésù yẹn gan lọ nítorí pé kí ni olùwà ni ọmọ ilẹ̀ kò tó jire ni so a ní láti padà sí ìgbà ìwásẹ̀ ọmọ yorùbá ni wá ohun tí wọ́n kó wá tí wọ́n fi kó wa lẹ́rú tí wọn bá ṣe ń gbà náà ni ìjòkó yìí kò ní jẹ́ ìjòkó tá à ń jòkó gbogbo wa á wà ní ibùgbé gbogbo wa tiwa tó jẹ́ pé a máa jọlá bí ọlọ́ba ni mo ṣe máa ń sọ fún àwọn ènìyàn pé nǹkan tẹ́ bá mú dání ẹ sì mú dání nítorí ọjọ́ kan ń bọ̀ tá a máa fi yí àwọn ènìyàn pé ìṣẹ̀ṣe yẹn à ń padà sí kò ń ṣe pé religion ìṣẹ̀ṣe ṣùgbọ́n ohun tá ń ṣe ìṣẹ̀ṣe ìyá ẹni ní ìṣẹ̀ṣe bàbá ẹni ní ìṣẹ̀ṣe ọmọ ẹni náà ní àwọn grandchildren wa náà ìṣẹ̀ṣe wa ni wọ́n so ẹ jọ ẹ jẹ́ ká mú ilé yìí dání kó má jà ìran Yorùbá ẹ jẹ́ ká mú dání oníkálukú wa we have travelled almost four thousand nine hundred miles láti wá sí ìlú òyìnbó kò ń wá pé ká wá sí ìlú òyìnbó ká wá ṣẹrú tàbí ká wá ṣe àtìpó ṣùgbọ́n wọ́n lé wa kúrò ńlé ni àwa tó dẹ̀ lé kúrò ńlé á tún padà á kẹ̀rú lọ á kọ́ ọmọ lọ a tún kó gbogbo ìlú a padà sí orílẹ̀-èdè wa ní ibi tí ìṣẹ̀dálẹ̀ wa ti wá ní ìlú tí wọ́n pè ní Òtù Ifẹ̀ òòdáyé olúwa ó ṣe Elédùmarè ó ṣe Ọ̀rúnmìlà má dojú tì wá má dojú tì wá nítorí pé ara ara gbogbo àwọn ancestors wa ni gbogbo yín ti jáde wá àwa tá à ń sọ̀rọ̀ yìí ibẹ̀ ni gbogbo wa ti jáde wá àwa láti ilẹ̀ lárúbá and they Israel. We are all from the Odua nation. And that Odua nation, Omafi, máa fi ẹsẹ̀ múlẹ̀. Tá a bá ti sọ ilé wa nù, wọn kò wá lẹ́rú. Tá a bá ti sọ̀rọ̀ lọ́n wa nù, wọn kò wá lẹ́rú. Ṣùgbọ́n àwọn òfẹ́ kọ́ kó you lé ẹrú. Mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin mídíà nítorí pé kí ni ẹ mú ilé ìdání. Ẹ jẹ́ kí ilé chief, I mean, Baba Wakitoye is an aged man but wọ́n ní strength yẹn mo mọ̀ yí pé ní ìfẹ́ òdáyé ní strength yẹn ti wá nítorí pé we are nǹkan tó ń pè ní alien citizen ní orílẹ̀ ayé alien citizen ò mí pé àná àǹfààní fún nǹkan tó wà lórí ilẹ̀ ayé o ṣùgbọ́n DNA wa tó ṣe ní carbon dating eight sọ wípé àìrọ̀ ọmọ Yorùbá a yàtọ̀ sí gbogbo ìran tó wà ní àgbáláyé so we are greater than Israel we are greater than Saudi Arabia we are greater than oh, United Kingdom when they check your DNA kí wọ́n bá wọnú DNA yín ó yàtọ̀ sí gbogbo DNA ọmọ tó ti cross orí ilẹ̀ yìí tá a bá tún lọ tá a bá padà wá mò ń sọ fún yín pé àtúmọ̀ àtúnra rí if we go back six feet in the ground. Yeah ẹsẹ̀ bàtà mẹ́fà tá a bá padà wáyé a tún máa tíra rí ó ṣeé ṣe kó jẹ́ pa tiẹ̀ ti pàdé níbì kan rí ní ayé kan nítorí ayé yẹ ẹyọkan náà ni gẹ́gẹ́ bí àwọn èèyàn ìbò ṣe define the earth wọ́n sọ wípé kò sí ẹni tó kọjá lọ sí òkè rí gbogbo wa ká wá earth is modern earth ló bí wa and when we go back a máa rọ̀ sí ilẹ̀ ni tá a bá tún wá rọ̀ sí ilẹ̀ fossil fuel a sọ̀rọ̀ nípa fossil fuel what is fossil fuel fossil fuel ní gbogbo petrol tí ó bóyá àwọn ancestors wa òun náà la tún rọ sínú mọ́tò padà but òyìnbó sọ pé ọjọ́ kan ń bọ̀ <laughs> ẹ̀rẹ́rìn fossil fuel ni èmi náà máa di fossil fuel ńjọ́ kan ọjọ́ kan bọ̀ tó sọ pé àwọn ò ní nídìí fossil fuel mọ́ ẹ ṣe o tẹ́ ẹ bá need, nídìí ẹ̀ mọ́ mi pé àwọn ancestors mi tó ti lọ ẹ̀ tún ní máa rọ wọ́n sínú mọ́tò kẹ́ máa bọ̀ náà into ashes so mo dúpẹ́ lọ́wọ́ everybody o chief csi Chief CSI, many had heart attack nítorí Many actually died in their sleep thinking of him. And I'm so I I I just this is like a dream. I never mi ò tiẹ̀ rò pé mo lè ever fojú kan báyìí ìjọkùnrin ayé Never. I only heard about his prominence ìgbà tẹ́mi wà ń bàdàn. I I heard about his prominence. Kò sáà gbogbo nǹkan tó ń ṣe pẹ̀lú politicians so èmi máa ń sọ fáwọn èèyàn pé but nineteen eighty three ni Ìgbòho gba Ifẹ̀ sílẹ̀ wọ́n ní à òun sùn ni Money I heard mm. about his prominence in 1983. They said no, it's not 1983. Because, because Modakeke oh, àti Ifẹ̀ ń gbóná 1983. Èmi dẹ̀ wà ní bóyá secondary school gbà I have heard about your prominence even before you came out, sir. Nǹkan tí mo sọ I thought it was 1983. I still argue with people. Pé ẹ̀yin èèyàn 1983 lógún ogun Modakeke wà in 1983 quite alright. But ní ìgbà tí bàbá yìí jáde, I wasn't in Nigeria anymore so later in Mwango, but i think i heard about your prominence even before i left so uh, mo i bid us farewell and gbogbo bí ta bá ń lọ wípé elédùmarè ọlọ́run tó ṣẹ̀dá ọmọlẹ̀ kóòtù òjíire yóò máa bá wa lọ láṣẹ èdùmarè ẹjọ́ bàbá wa eh, kábíyèsí ẹ bá a ká àwọn olórin sá yẹn sá gbà tí gbogbo ẹ ṣẹlẹ̀ à ń wò live sá o gbogbo ẹ là ń wò live sá and we are happy wípé olúwa mú yín dúró then eh, sister wa tó ti di olóògbé lónìí i think you know ẹni tí mo sọ sá yes we were very close we were like sisters kò sí ọ kò sálẹjọ kan ìwé wíìgì láti kì í sọ̀rọ̀ ẹnìlúfẹ ẹ ṣeun so mo ti ṣọ́ọ̀tì rẹ ẹ ṣeun sá mo dúpẹ́ lọ́wọ́ yìí sáà mo dúpẹ́ o adúpẹ́ o adúpẹ́ ẹ ṣeun sáà ẹ but it is um, it is good for her for her to have you um, what she wants to really appreciate your contribution and thank you very much wà gẹ́gẹ́ bí olóyè tó dó yìí tó jókòó yìí ọlá ọlọ́run ẹ̀gbọ́n mi ọlá ẹni tó fi ara hàn mí jẹ́ ẹ̀gbọ́n mi kí Ìgbòho ju Jésù lọ hmm. hmm. ẹjọ́. But he's still living on Jésù kan ni. ẹni tí mo sọ, ṣebí tẹ́tẹ́ bá tẹ́tẹ́ bá tẹ́tẹ́ bá mọ̀ mí, èmi ò mọ̀ yín. Ṣé gbọ́ mi? Tá a bá ara ń lọ jẹ́jẹ́ yìí, Ọlọ́run mọ àwọn tó gbé agbára wọ̀. Ṣé gbọ́ mi? Mo ti la ikú kọjá lẹ́ẹ̀mejì. Hmm. Mo sì rí ẹni tó fi ara hàn mí. Torí ẹ̀ mo ti fẹ́ sọ fún yín pé ẹ má tún sọ mọ́. Ànábì kan ní Jésù. Ẹ ṣe gan ẹ ẹ ṣe bọ̀ ní ẹ máa dájú ní sùn. It is well. Mo kí gbogbo ẹ̀yin bàbá mi. Mo kí gbogbo ẹ̀yin ìyá mi. Mo kí everyone. Even though CIC, I mean CSI is not on set at the moment. Sherry, you're on me. Ó lọ sórí gbogbo àwàkà nífẹ̀ẹ́ lóye nǹkan tí bàbá mi sọ ó tọ́ mi <laughs> my husband was a military man ex-military man nígbà yes hmm. nígbà tí wọ́n wà nínú prison my husband told me a lot of people died because he was with Dia and he told me that he was with Dia he worked with um, um, Babangida. He told me something. He said, "Oh, sorry, pé tí Babangida bá ti pe gbogbo wọn sí meeting." Ọkọ mi ní àwọn máa dúró bẹ́ẹ̀ yẹn. Ó ní Babangida máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ gbogbo oníkálukú wọn. It might be twelve people in that meeting. Only Babangida máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn. Wọ́n ti wá ti béèrè ọ̀rọ̀. Babangida máa kọ gbogbo nǹkan tó there is nothing bad tá a bá gba Yorùbá ní ṣọ̀tán kí olóyè yìí Sunday Adéyẹmọ ó jẹ́ president Yorùbá ẹ má bínú má bínú èmi kò sọ tèmi ni that is my own ọkọ mi wá ní but he said he doesn't want to mo ní yes is normal mo ní but ẹni tí ọlọ́run bá fẹ́ ẹni tí èèyàn bá fẹ́ ni ọlọ́run máa ń yàn mo wá sọ kí ni ìyẹn fọkàn mi mo ní it's not about book it's not about paper but it's about ọpọlọ so mo tún wá rí fáwọn back sígbà ayé Babangida ìgbà ayé ìgbà ayé díyà torí ọ̀dọ̀ díyà làwọn wà and he went through a lot he went to a year i mean eleven months in prison my husband tọ́jú kọ́ ẹ̀ ọlọ́run ò lè pa wọ́n because he almost died but he didn't die so mo gbàdúrà wípé kí ọlọ́run kó fún olóyè ní ọpọlọ ọgbọ́n ìmọ̀ tó ló níbi tí ọlọ́run mú wọn lọ nǹkan tó ṣẹlẹ̀ sí wọn yẹn eléyìí tó ṣẹlẹ̀ sí bàbá Bọ́lá Ìgè ọmú bàbá yẹn ṣí ń báyìí ni a lady told me yesterday ó ní ṣé mi rí bọ́ ṣe mú bàbá yẹn ni ọ̀tọ̀ ọlọ́run ò kàn pa máa yìí nítorí pé ó yí ọlọ́run I'm November I'm gonna be fifteen November and i'm still praising god because ó yí ọlọ́run ó fẹ́ sọ kíní kan fún wa pé àwọn àtàwà nílùú òyìnbó wa la ń ṣe yorùbá nation wa àtàjọpọ̀ àwa la ń ṣe o because we've gone through a lot àwa ló ń dùn mo rántí ọjọ́ yẹn tí tí um, um, woman yìí tó ń pariwo pé wọ́n ti dé o wọ́n ti ṣe mo kò wà fortunate lady k mo wà fortunate láti rí she did a lot mo rè mí gba títí wa ni woman yẹn mo dẹ̀ gbàdúrà yìí pé tí Yorùbá nation yẹn bá dúró tán ọlọ́run àbá di woman yẹn mú she did a lot so olóyè Sunday Igboho àdúrà kan tèmi kàn fẹ́ gbà torí gbogbo tèmi ò jàdúrà lóòótọ́ mo gbàgbọ́ nínú ìṣẹ̀ṣe torí pé àwọn bàbá wa mo ṣe wà yí a ṣe máa ń lo àgúnmu báyìí sọ pé a jẹ́ christian tó eh, a sì máa ń lo oríṣiríṣi àwọn oògùn yorùbá at àwọn ewé eh, ni ewé ni gbogbo àgbẹ̀ yẹn gbogbo tablet wa ewé ni ewé ni anyway i believe in it so much i believe in it so much so and i believe in medical i believe in everything Good. even though i'm in england doesn't matter but àdúrà tí mo gbà ni pé kí ọlọ́run kó fún bàbá yìí ní ọgbọ́n ìmọ̀ àti òye orí kò easy àwọn ènìyàn ló burú jù àwa tá a jókòó yìí àwa la burú jù ẹranko ń gbà mí gan bẹ́tà èèyàn mo sọ kí ní kan fún ìyànjú mo ní ẹranko ò ní bẹ́tà mi torí ó dùn mí àwa èèyàn la burú jù ibù ní àná tá a wà ní ọ̀rùn tá a wà èèyàn kan gbé odidi gbé odidi odidi eh, kí ló ti pè eh, mọ́tà Guinness ó dẹ̀ lọ gbé pamọ́ gbé kóńbi tí mo gbé sí ṣé bá jọ rí ni ibi tí mo gbé sí wọ́n dẹ̀ gbé bí wọ́n lọ dọ́ọ̀dì ẹ̀ ọgbẹ́ ṣé kí wọ́n sì ń jalè láyé tá a wà yìí èèyàn ló jù o ẹ jẹ́ kí gbogbo wa ká yíwà inú wa padà ìwà inú wa ká yí padà tó bá fẹ́ bá máa yí ìṣiṣẹ́ èmi máa sòótọ́ ọ̀rọ̀ èmi mo ṣe ní bàbá mo sọ ní bàbá báyìí báyìí mo èmi jù sí wọn mo sọ bínú mi ṣe rí I don't hate people I love people but I just have to express my feelings what I express to Baba Ogboni is just my feelings I love him so much. You can see what I said here. I think Mozambi. I love you, sir. Yoruba nation. I love you. It doesn't matter. Because mo gba Ọlọ́run gbọ́, so mo dẹ̀ gbọ́dọ̀ gba ẹ̀yin èèyàn náà gbọ́. So torí ìdí èyí ẹjọ́, ẹ jẹ́ kí gbogbo wa ká pe òòró inú wa gẹ́gẹ́ bí ìyá bàbá mi ṣe máa ń sọ, àìpòrò inú rẹ̀ pẹ̀dọ̀ inú rẹ̀ a ní ká pe òró inú wa ká pe ẹ̀dọ̀ inú wa ká pe papọ̀ ká bá sọ̀rọ̀ ká jẹ́ kí Yorùbá nation dúró àwa táwa ń bí láì jẹ́ kí nation dúró ọlọ́run àrọ̀ wà lọ́wọ́ wa it is well with us ẹ ṣe mo dúpẹ́. ẹ jẹ́ bá fún ọ láti wọ́n ẹ jẹ́ kí n sọ wọ́n ti sọ̀rọ̀ tí yàrá sọ lẹ́ẹ̀kan bàbá wa ẹ jẹ́ kàn wọlé ẹ ṣẹlẹ̀ bá ọlọ́run bàbá wa wọ́n ti sọ láti dè wa pé àwọn òfin ẹ̀yìn kan lórí our life ṣùkò yìí kọ́mọ̀ ní lọ sórí life ṣe pé wọ́n ti ní Ìgbòho ló president wa no. that is my own feeling i repeat it that is my own feeling my opinion you see please and my opinion is not bad thank you thank you thank you. ẹjọ a fún ọ tó wá láti London láyé bíbọ sọfẹlẹ káàkiri fúláìtì wọn padà sí.

ẹ ṣe gan adúpẹ́ o a lè sún báyìí sí ẹ jọ ṣe a lè sún sọ́wọ́ wájú báyìí torí ẹ bá sún sọ́wọ́ wájú ẹ̀yin tẹ̀wà lẹ́yìn. Thank you.

wọ́n dín ní ojú ṣẹ́kọ́ ní ẹgbẹ́ síbẹ̀ sábà kí sóòtẹ́ gbọ́dọ̀ dáná sọ ọgbẹ a box of ọgbẹ àwọn ọgbẹ àwọn bẹ̀rẹ̀ sí ní wà àyàbá hello hello my sister mo rí ìta ṣe fún iṣẹ́ ìlàyàbá ẹlẹ́yìn kọ́lẹ̀ ń jẹ́bẹ̀. àyàbá why did you say that now. mi ẹ̀ mọ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ìtàbó ni ìtàbó lẹ́nu ọ̀nà ṣẹ́yìn ọ̀nà lẹ́nu ọ̀nà bẹ̀rẹ̀ ẹ̀yìn ń sọ̀rọ̀ yìí sí yìí. àwọn oníṣẹ́ yìí ṣe nǹkan tẹ̀ ṣe yẹn. bí mo ṣe rí wọn mo ní fẹ́ àyí láyàbá náà onírọ́rọ́ òkú ṣàwọn òun. iṣẹ́ ìsúnmọ́ mi kò ní ẹ̀fọ́ kò wọ́n ní ìsìn ẹ̀fọ́ kò wọ́n ní ìsìn bíi pé ẹni ayaba sí ìlà yaba. nítorí wọn ò kí ì sí ilẹ̀. bí ó mo jẹ lọ́sí ní ọjà òsì ní sáyẹn tí mo ṣe

you were in the other side. That's fine. Even if you don't, even if you don't know me, even if you don't know me, even if you haven't seen anybody, don't get party either. Tell them that that is that you might talk to that you know. Apart from that, we have been together since yesterday. Mo de ẹ mọ́ yà. Àwa nìyí àlejò ni wá bí báyìí. Àwọn ẹni mo wọ́n wọ́n àlejò ni. Màá rí yín lánàá, àwọn ẹ̀ka ìgbà yín wà méjì. Ó mọ ìfẹ́ ṣe. Ó lè pọ̀ àwọn ọkọ̀ tuntun. Ó lè ṣe é. I make you next time.

ṣé Thank you. ẹ ṣe máa àtàkì èèyàn ọ̀dà ayaba ẹsẹ̀rì ẹ kọ́ lórí àtàkì èèyàn ni máa ní sùúrù. ṣọ́bìrì yẹn tún lọ́wọ́ ọjọ́ mi ni. ìrọ̀ àlọ́jọ́ yìí o. Ah, ah. màdì mo kọ́ mú wá bí for the first time. yẹ ẹ ṣọ́bìrì yẹn lọ sọ̀rọ̀ mi ni. ẹ wò ẹ wò ẹ madam kí ló kọ́ mi ṣe gbọ́. As a travel photographer, I'm always looking for ways to get the most out of my money on trips, and the Expedia app makes it easy.

No, I mean, I'm not fighting you at all. Let's say the truth. That's okay Let's say the truth. But don't buy your Nigeria, Nigeria, don't buy your Nigeria. Hey, what's up? I am don't know, Uncle, Uncle, thank God you know me. I'm going to say something there about all these Yoruba, all these group, group people. I'm very sorry. I have a Yoruba before, and I'm going to say my clear before the chief, I want to say my own mind there. How you want to get this particular objective to be achieved? I don't understand. You know wà wà nínú láti báyìí. Ó máa ṣe meeting pẹ̀lú so many groups. I ọ̀bẹ ìmọ̀ máa pa ọ́. There's something out there that you don't see. Lọ́mọ wá ìbẹ̀tà mi tí mà káàbọ̀ padà o ṣé ẹ ti bá ń fojú yín wò ó hmm, ẹ dẹ̀ ti bá ń fetí fetí yín gbọ́ ọ tó ẹ̀hún ìyẹn ogún ọdún ni a máa gbóná fẹlifẹli a máa jóni lọ́wọ́ àbí eh. ojú egbò ojú ọgbẹ́ ni àpá tí ò lè padà jojú ara mọ́ láéláé. àmọ́ bẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́ o ohun tí wọ́n wí náà ni pé gbogbo ẹni tó bá forí tì í dópin náà là ó gbàlà. àmọ́ kókó ọ̀rọ̀ kan tí mo rí dìmú nínú ọ̀rọ̀ yìí tí mo fẹ́ fi ṣe ìpolongo n ò ní pẹ́ lẹ́nu ẹ̀ rárá o àmọ́ nítorí ẹ̀yin aláyè gbọ́ àtẹ̀yin aláyè sọ tó jẹ́ ní téèyàn kan bá ti sọ báyìí ilẹ̀ ẹ̀ wàá sọ di mẹ́sàn-án mẹ́wàá mẹ́jọ méjìlá bó bá dé tí ì ti yín tán fọ́nrán tẹ̀ wò yẹ gbọ́ o tárábìnrin kan sọ lóòótọ́ wípé ohun òun nínú èròǹgbà tòun gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé gbogbo wa la lẹ́tọ̀ọ́ sí èròǹgbà wa our opinion is ours wọ́n lè gbà á wọ́n lè má gbà á orí ìlà ló ṣì wà wípé ohun òun kò kí olóyè Sunday adé ní Adéyẹmọ Ìgbòho ṣá kí wọ́n jẹ́ ààrẹ ilẹ̀ Yorùbá nation àbí ṣe ẹgbẹ́ sì tí alàgbà kan tó dúró lẹ́gbẹ̀ẹ́ ṣe ẹgbẹ́ sì tó fún wọn wípé olóyè ti sọ pé ohun ọjọ́ yẹ o ẹ pò ń lẹ̀ pẹ̀lú lé sanmi tó ń wà lórí ẹ̀ yìí jẹ́jẹ́jẹ́ eré tá ń sá nìkan lọ́hùn ó fáwọn sá o ẹ̀yin aláhe gbọ́ ẹ̀yin aláhe sọ fọ́nrán òun ó fojúlédè ó ti fojúlédè báyìí ẹ ti wò ẹ ti gbọ́ o iṣẹ́ tí wọn ò bá rán yín ẹ má dégboro lọ máa jẹ́ o kò sẹ́ni tó folóyè jẹ́ president yorùbá nation o ọ̀rọ̀ àlàálẹ̀ ọ̀rọ̀ lásán ni wọ́n bá débẹ̀ o ẹ sì gbọ́ lẹ́nu olóyè fúnra ẹ̀ pòun ló wí o ohun tí ò bá jẹ́ tẹni ẹ má lọ́kùn ẹ̀ mọ́ ọlọ́run o iṣẹ́ tọ́lọ́run bá bá ti rán kálukú wa òun ni ká jẹ́ nítorí pé òun náà lọ́ba tó rínú tó róde tó rí kọ̀ọ̀kọ̀ kálukú wa. èmi ò ní sọ́jù lórí ọ̀rọ̀ ọ̀hún àmọ́ ní tí mo fẹ́ tẹnumọ́ fún wa òun ni tẹ̀yìn aláyè gbọ́ àtàláyè sọ o tẹ máa dé gbòòrò tán bóyá lẹ́yìn tẹ bá ta nǹkan sọ́pọlọ lẹ́wàá lẹ́wàá wà ń tẹ̀ lè fẹ́nu ìsọ̀tì lẹ́wàá fàbọ̀ sórí ọ̀rọ̀ yìí wípé mo ti ẹ̀ wo fọ́nrán kan tí wọ́n sọ ń bẹ̀ pé wọ́n fẹ́ kó lóye àwọn wo ló sọ ọ́ tó àjọfetí wa gbọ́ àjọfojú wa wò ó ojú ta fi ń wò ó ní fọ́ bẹ́ẹ̀ náà lè ta fi ń gbọ́ ò sì ní di o. iṣẹ́ tí wọ́n bá rákọ̀ wọ́n ní kì í pakọ̀ òun lọ̀rọ̀ tiwa àmọ́ ẹni tó bá fẹnu ẹ̀ wá yóò rí o ẹ máa bá mi ṣíà o kí wọ́n gbọ́ lákè. Like kí wọ́n gbọ́ lóko káwọn tó wá rọ̀gbọ́n àga náà má bọ́ kí wọ́n bomi ọgbọ́n mu nítorí pé ètò ọgbọ́n rèé níbi nàìjíríà ti máa fúnra wa lóye àtomi ọgbọ́n mu ẹ jẹ́ ń tẹ̀síwájú. ìpínlẹ̀ Edo mo tọ́ sí o hmm. ìpínlẹ̀ Edo ń gbóná lọ́wọ́lọ́wọ́ gẹ́gẹ́ bó ti jẹ́ pé láàrin ìpínlẹ̀ Edo sí apá <clears throat> hmm, ìlà gúúsù lọ́hùn-ún tá a mọ̀ sílẹ̀ Ìgbò òun ro òun ro tótó àmọ́ ní báyìí àgbédìde eh, àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò abẹ́lé a lè pè wọ́n ní local security a lè lè pè wọ́n ní Eastern Security Network náà ẹgbẹ́ eh, ẹ̀ṣọ́ ààbò ti ìhà ìlà ìhà eh, ìlà gúúsù orílẹ̀-èdè Nàìjíríà àwọn ni wọ́n gùn lé iṣẹ́ kan o iṣẹ́ tá a yàn wọ́n sí iṣẹ́ tá a fojú wọn mọ̀ nítorí ìfẹ́ ìlú bàbá àti ìlú ìyá wọn tí wọ́n ní wọ́n mà tẹ́wọ́ gbaṣẹ́ yìí wọ́n wá torí bọnú igbó wọ́n wú nǹkan kan jáde hmm, wọ́n wú nǹkan kan jáde o. Mm èmi ò tí ì ní gbáwájú wọn sọ̀rọ̀ ẹ̀yin náà wà lọ fojú yín wo fọ́nrán yẹn kẹ́ wá lówó tí wọ́n ṣàfihàn ẹ̀ fún wa bá a bá wa lọ tá a bá padà sórí ètò a wà tẹ̀síwájú nítorí pé bó ṣe ń ṣẹlẹ̀ náà ni kò tí ì yí padà ẹ jẹ́ a ọ̀yà wàá rọ̀ lóyún àrò náà.

Fulani camp at some West local government in the village called uh, Battery village now uh, Ishiolire. In the camp called Ishiolire. This is their camp, Fulani camp, where they stay. Those youth evil at the local government. Okay, Agbede. Okay, this is Agbede. We entered through Esan West and uh, finally landed ourselves at Agbede. This is a camp where the Fulani stays. Look at it, look at it. This is where they stay. These are members of State Security Network. Member of State Security Network in their camp at Agbede Houses in the Do State local government, in the Do State, Do State of Nigeria. Agbede Houses. This is where they stays to constitute evil. Now look at them, look at their children. Look at their children. Look at their children. Look at one of their wife, their mother. Hey, mother. Look at it. Look at it. Look at it. Look at it. A camp where the Fulanis settled down inside the forest in Edo State. This is Agbede houses. Kai, look at this. Look at their house. Look at their buildings. Look at their houses. They constructed by themselves where they live inside the tropical forest. Look at them. Look at them. Look at them. ẹ kú dédé àsìkò yẹn dẹ̀ káàbọ̀ padà ṣé ẹ ti bá ń wò ó ṣé ẹ dẹ̀ ti bá ń rí i òun lẹ wò yẹn o àwọn tá a pè ní fúlàní darandaran darandaran tí wọ́n mórí mùsàbẹ́ gbó kàkàkiri ilẹ̀ ilẹ̀ nàìjíríà àwọn lẹ́rí yẹn o wọ́n fẹ́ yàwó sínú igbó wọ́n bímọ wọ́n bímọ jọ sínú igbó ṣebí tẹ́lẹ̀tẹ́lẹ̀ báwọn fúlàní bá tán bá dé tán bá jẹ́ pé nugbó náà ń gbé lò tán bá jẹ́ ń gbé nugbó yìí ọgbà màálù máa wà lẹ́gbẹ̀ẹ́ kan tẹ́ máa rí i pé wọ́n ń sin màálù lẹ́gbẹ̀ẹ́ kan àmọ́ nísìnyí wọ́n máa ti change pattern yìí inú igbó ni wọ́n máa dẹran wọn sí. Si wọ́n wàá fẹ̀yàn kan àbẹ́yàn méjì lé wọn àwọn tó kù wọ́n fẹ̀yìn ṣeko àmọ́ ẹ̀yìn náà ti rí ní tó ṣẹlẹ̀ ńbẹ́ o ẹ̀rí wọ́n rìn rìn rìn wọ́n kàn wọ́n ni o ìrìn tí wọ́n rìn kí wọ́n tó débẹ̀ ọlọ́run ló lè ọlọ́run ló mọye máìlì ìrìn tí wọ́n rìn kí wọ́n tó kàn wọ́n ibi tán wà yẹn àmọ́ bí bẹ́yàn bá ń wo bẹ̀ yẹn èyí ò rò pé ta gbangba ni ṣẹgbẹ́ ọ̀rẹ́gbẹ́ náà sọ fún mi pé inside forest lè tó ń jẹ́ pé àwọn gan ìṣó àtàbọ̀ lọ́n bẹ lórí wọn ni kí wọ́n tó débi tí wọ́n dé yẹn àmọ́ ṣe mọ̀ pé gbogbo ẹni tó fẹ́ jẹun gbọ́ngbọ́n olú ẹ̀ náà ò tilẹ̀kùn gbọ́ngbọ́n àwọn náà tí wọ́n kóhùn lé tí wọ́n fi lé wọn lẹ̀ a lè sọ pé wọ́n kóhùn lé lójú lásán nítorí pé àwọn náà bí ò tiẹ̀ níṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ wọ́n á múra ìdání láti lé pé àyíbá a mọ̀ in case of in case city a lè ní kò ní í ṣẹlẹ̀ kó lọ ṣẹlẹ̀ kó má bàa bá wa lábo. àmọ́ wọ́n ń wójútùú sílẹ̀ wọn ni nítorí pé ní tí wọ́n ń tẹnumọ́ nípa àwọn òfẹ́ fúlàní mọ́ lórí ilẹ̀ àwọn bẹ́ẹ̀ àwọn tí àwọn eléyìí sọra wọn dògòdò tó lòun ò bò ń légbé lọ́lọ́rọ̀ ọ̀yàn ó fẹ́ ó kọ̀ ikú ló máa ń bọ́ṣọ lọ́rùn ewúrẹ́ ní ó sọ̀rọ̀ ara wọn dà àmọ́ làwọn náà ṣe wá jẹ́ àwọn náà wá dúró tó ń dúró pé ah a kò jebo lóòṣà lọ́wọ́ lẹ́bi ṣe tẹ́ ẹ lókun bàbá ẹni tí ó bọ̀ á gé dànù. gbígbá bá dojú dé pinni wọn báyìí wọn á ní wọn á ṣí bí ó bá wá ṣe ṣí ńkọ́ ṣé wọn èèfọ. ń làwọn yẹn náà ṣe wò pé ó dáa ohun tẹ́ bá ẹ bá ṣe gbé wá náà lẹ́ẹ̀ ṣe gbà á. ẹ lè wórí ilẹ̀ wọn kẹ́ ẹ máa wá dúkùkù làjà máwọn káwọn ó má rí légbé káwọn ó má rọ́nà rìn káwọn ó má lè ṣu káwọn ó má lè tọ̀ káwọn ó má wò yóyó bí àwọn bá ń lọ tá làwọn dá lọ́rùn rú ẹ̀ tó ló kubi táwọn fẹ́ gbà nà èyí ló mú wọn o nítorí pé bàbá ń sọ ẹja máa là tí wọ́n ṣe torí bọnú gbó o a lè sọ pé àwọn tá a rí yìí nìkan ni kó jáwọn míì tó sì lọ káàkiri inú igbó ọ̀hún o àmọ́ bó bá ṣe ń pojú léde ẹ̀ máa gbọ́ lẹ́nu tiwa èyí tá a rí la mú wá fún yín kẹ́yìn náà wù kẹ́ fi ti ara yín gbọ́ wọ́n kún sọ̀rọ̀ ẹ gbọ́ gbogbo tí wọ́n sọ ń bẹ̀ wọ́n ṣàlàyé ẹ wo iye ọmọ tí wọ́n ti bí sínú ibẹ̀ yẹn ẹ wo àwọn ìyàwó wọ́n wá kó àwọn abàyẹn ní ṣoko ṣoko ṣoko ṣoko kálukú ló lọ́ba tiẹ̀ tó fi ìyàwó tiẹ̀ pamọ́ sí lórí ìlú ńlẹ̀ ẹ fẹ́ bá wọn lólẹ̀ wọn bẹ́ẹ̀ ẹ ẹ̀ tẹ̀ gbà wọn láyè káwọn oníṣìmí. tó inú ayé la ṣe wà ọ bẹ́yàn bá ń ṣe ayé ló wà bá àkì bá ṣe ayé yìí ni náà lè gbé àmọ́ máa bẹ́ sí o tọ̀kọ́ ó máa bá tagada náà ni máa bá ní àti ẹni kò sẹ́ni tó máa ṣe láyé yìí tí ò ní ìgbà kó tó lọ o àmọ́ káàrò tọ́lọ́run bá mọ gbogbo ohun tá a bá fẹ́ ṣe ẹ má jẹun pẹ́jù lórí ẹ̀ ẹ bá mi ṣí à kí wọ́n rí gbọ́ láké kí wọ́n rí gbọ́ lóko káwọn tó wá rọgùn àgànà má bọ́ kí wọ́n bo omi ọgbọ́n mu nítorí pé tó ọgbọ́n rè níbi náà láti fúnra wa lómi ọgbọ́n mu o ẹ jẹ́ ń tẹ̀síwájú lórí ètò tèmi kí n má dónà pẹ́nu kí n má fàkókò kí n má fi dá yín lágara tó ìlú Abẹ́òkúta mo tọ́ sí o ìlú Abẹ́òkúta mo tọ́ sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ikú ọmọdékùnrin kan ẹ̀wọ̀n ò tí ì forúkọ ọmọ tó kú ọ̀hún ìforúkọ ẹ̀ léde o àmọ́ ọwọ́ tẹ ọmọkùnrin kan lọ́gbọ́rúkọ tiẹ̀ ní gàfárù àbí gàfárù dẹ ni kí n pè é kàn máa láà ń borúkọ olórúkọ jẹ́ ẹ má bínú gbogbo yín tẹ́ bá ń jẹ́ gàfárù ń borúkọ yín jẹ́ bí wọ́n ṣe porúkọ tiẹ̀ ni a ṣe pé yẹn o. ìnagijẹ wọn ló ń jẹ́ àkùkọ bẹ́gà èmi ò gbọ́ rí o bẹ́ẹ̀ nìkan wà jọ ń pè lákùkọ bẹ́gà o àṣẹ ń gbọ́ náà ni o kí wàá làkọ́ bẹ́gà ṣe tó gbé dàgọ́ ọlọ́pàá gan-an irú ìrìn àjò wo ló rìn ibo ló ti bẹ̀rẹ̀ ìrìn àjò ọ̀hún kó tó wá já síbi tó já sí yìí kí làwọn ohun tí wọ́n ká mọ́ ọ lọ́wọ́ báwo lọ́rọ̀ ẹ̀ ṣe jẹ́ níwájú òfin àtàwọn agbófinró ẹ já lọ o ẹ já lọ kájọ lọ fetí wa gbọ́ kájọ lọ fojú wa wò ó níbi tí ìfọ̀rọ̀wánilẹ́nuwò ti wáyé o láàrin òun àti ikọ̀ oníròyìn iléeṣẹ́ Aláròyé bàbá wa lọ o tá a bá padà dé a sì ń tẹ̀síwájú o lórí ètò ó ti yá. Gavari lórúkọ mi sọ. Gavari kìíní. Gavari Sotoye ọmọ àgọ́kà ní ìlú Abẹ́òkúta. ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn. bẹ́ẹ̀ sà. ọmọ ọdún mélòó ni ẹ. ọmọ tàtún ẹ̀ sí. iṣẹ́ pákó ni mo kọ́. irú pákó wo. plank seller. ok àwọn tó ń ta pákó. bẹ́ẹ̀ sà. ní sọ́ọ̀mù bẹ́ẹ̀ sà. ok àwọn ẹgbẹ́ ayé. ó pẹ́ táwọn ọlọ́pàá ti ń wá ẹ kí ni wọ́n ń wá ẹ lé lórí. lórí ẹgbẹ́ òkùnkùn ẹgbẹ́ ayé náà sà. kí ló ṣẹlẹ̀ tán fi ń wá ẹ. lórí ọmọ tó ọmọ ayé tó ọmọ ọmọ ẹyẹ tó kú tọpa táwọn ọmọ ẹgbẹ́ wa pa sí randa twenty twenty one ló wáyé sà. pati la wà ní randa ní ìdíyà. irú pati. kí lórúkọ kan tí àwọn èèyàn mọ̀ mẹ́ tó gbajúmọ̀ kí lórúkọ náà. àkókò bẹ́gà àkọ́kọ́ bẹ́gà. kí ló bí orúkọ yẹn níbo ti rí orúkọ àkọ́kọ́ bẹ́gà. jòjú bẹ́gà ni mo wà tí mo ti jòjú bẹ́gà ni mo wà tẹ́lẹ̀ sà. ok ṣé inú ẹgbẹ́ òkùnkùn ni wọ́n ti sọ ẹ́ ní àkọ́kọ́ bẹ́gà ni. ara àdúgbò ni. àwọn òjòjú bẹ́gà ni mo wà tẹ́tẹ́ ṣe mọ́tò ni mo ń ṣe ọmọ gbogbo ni mí tẹ́tẹ́ sà. ọmọ gbòòrò ni. mo jọ yẹn gbòòrò ní twenty nineteen sà. ok. àpàtì ìkómọ́lá wa sà ọjọ́ yẹn àti mo ti fi sára àti bí pàtì yẹn náà ṣá ni àwọn èèyàn ti ní ẹni tó gbé mi lọ yẹn ti ń bá mi sọ pé ìgbà tó ń jọ máa dé ibì kan next àjọyọ̀ àjọyọ̀ mo dẹni pé àwọn ti gbọ́ bọ̀ mo ti mọ tí yóò next a máa lọ báyìí lásán. ọtí wo ló mu yóò irọ́ ọtí wo ló mu. skushis ni sà àti bíi bẹ́ẹ̀ ṣáà láti jọ move ló fi di pé bàtà máa dé. níbo ni pati yẹn ti wáyé. àgọ́ kan sà lábẹ́òkúta ń bẹ. bẹ́ẹ̀ sà. ẹ pati wo ni wọ́n ń ṣe ń jọ yẹn. èkó mọ́ ránṣẹ́ sà. tíbẹ̀ ni ẹni tí wàá bá mi láti move ló fi di pé àmì ọ̀sìn ibi tí wọ́n ti lọ ṣe mí sáyé sà. sọ báwo náà ṣe sọ ẹ di báwo náà ṣe ṣe sáyé sọ ṣàlàyé gbogbo bí ìrìn àjò ṣe ẹ bá a ṣe kó níbi pati ìkómọ yẹn àbájọ ń lọ àtàdé ibi ojú ọ̀nà láfẹ́wá ọ̀nà ojú ọ̀nà láfẹ́wá yẹn la pàdádé inú gbó yẹn wọn kọ́ ní kẹ́nìbọ̀dì kí ká láì dàn ká dojú wa bolẹ̀ wọn kọ́ náà wà wọ́n yìí nù wá tán báyìí wọ́n wá kó gbọ́ sí igi nìsa wọ́n wá kó gbọ́ sí àwọn ìsapò àwọn tó jẹ́ bí àwọn tí wọ́n fẹ́ tọ́fẹ́ sọ wá di ayé wọ́n wà ní àárín ọwọ́ ayọ́tẹ́ ní gbogbo àká máa wọlé ní ẹ̀yọ kọ̀ọ̀kan ẹni ẹ wá ń gbé àkéde wa lórí bí àtọ̀pẹ́ àwọn ti sọ wá di ayé ní èyí nìyí a máa ń lọ meeting every Sunday inú ojú rin inú gbó ibi sábò àpòsà máa bí a bí bí a bí fifty. tẹ̀jọ́ máa ń pàdé tẹ̀jọ́jọ́ ọmọ ẹgbẹ́ bí àwọn wo àwọn wo ló lè dárúkọ. mo ṣe máa tí mo lè dárúkọ. sọ dárúkọ àwọn díẹ̀. ay spaco nerojin asis toibu soromẹ àwọn náà pọ̀ bọ́ mẹ́rin ni wọ́n ti rúkọ sí mẹ́rin tí. nígbà orúkọ olórí wa k. k lórúkọ yẹn. a máa sọ̀rọ̀ nípa pé tí tẹ́nìkan bá fẹ́ bá ẹ fà wàhálà ní àdúgbò pé kéèyàn wá fẹjú ẹ̀sùn nínú ẹgbẹ́ tọ́ba rí tọ́hún náà ni ọmọ abájá máa máa fa kí lera wa káàkiri nìsa. tó ẹ káàbọ̀ o gàfárù lẹ wò lẹ́rí yẹn o oníṣẹ́ pákó lòún kọ́ iṣẹ́ tó dẹ̀ dáa ni iṣẹ́ tó lówó lórí ni o béèyàn bá mọ ohun tó ń ṣe ń díẹ̀. ó lóun kọ́ṣẹ́ pákó lábẹ́òkúta àmọ́ òun ti fìgbà kan ṣiṣẹ́ agbèrò lẹ́kọ̀ọ́ níbẹ̀ náà ni wọ́n ti sọ òun ní àkùkọ bẹ́gà gàfárù lórúkọ tí bàbá àtìyá bí tí wọ́n sọ o. gbogbo jáde jáde gbogbo gbafẹ́gbafẹ́ gbogbo mo fẹ́ mọ̀yàn mọ̀yàn hmm. ṣé ń fọ̀rọ̀ Gàfárì kọ́gbọ́n báyìí ṣé ẹ ti fọ̀rọ̀ Gàfárì kọ́gbọ́n o òótọ́ ni pé lẹ́nu lẹ́nu kòpẹ́kòpẹ́ yìí ní gbọmọgbọmọ làwọn ọ̀rọ̀ ọ̀hún wáyé wípé ìkọlù ń wáyé láàrin àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn síra wọn. àmọ́ lẹ́yìn ìkéde ọ̀hún àti polongo ọ̀rọ̀ ọ̀hún tó gbàgbóró kan nígbà náà ọ̀rọ̀ ọ̀hún padà dẹ́rọ̀ léyìí tó jẹ́ pé nígbà tọ́rọ̀ yìí ń gbóná yìí ó ṣeé ṣe kó jẹ́ pé ìgbà ọ̀hún <coughs> gẹ́gẹ́ bí tí wọ́n sọ wípé Gàfárì ẹni àti ń wá fúngbà díẹ̀ pípẹ́ díẹ̀ ni kó jẹ́ pé ọ̀rọ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ fúngbà díẹ̀ sẹ́yìn léyìí tí wọ́n ti ní àfojúsùn àti fi ọwọ́ ṣìkún òfin mú àkùkọ bẹ́gà àmọ́ tí Ọlọ́run sọ pé àsìkò ẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ tó ni. òun ni ó ti wá fọwọ́ ṣìkún òfin mú yìí tó ń kà bòròbòrò lágọ̀ọ́ àwọn ọlọ́pàá wípé ọmọ ẹgbẹ́ àyè lòun ọ̀rọ̀ tó wá gbé wá yìí ó ní í ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ikú ọmọ ọ̀dọ́mọkùnrin kan èyí tí ó ní wọ́n pa tíranda lọ́dún 2021 ló ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ o àmọ́ ọdún twenty twenty four láwàyé lọ́wọ́ tó ṣẹ̀ bá Gàfárù o ní báyìí ó ti wà lákọlò àwọn ọlọ́pàá ó ti ń kà bòròbòrò léyìí táwọn adẹ̀ nígbàgbọ́ wípé àwọn ọlọ́pàá sì ń bá iṣẹ́ wọn lọ o tó dẹ̀ dá wa lójú pé bí olóbó mi bá tún fojú léde léyìí tó jẹ́ kẹ́ ẹ gbọ́ sí kẹ́ ẹ mọ̀ sí ẹ tún padà gbọ́ lẹ́nu wa bákan náà lẹ́ fojú yín rí o nítorí pé àdéhùn wa náà ni pé àwa ò ní jẹ́ kí etí yín ó di sí gbogbo ètò bá jẹ́ kẹ́ gbọ́ síbẹ̀ náà la ò ní fi jújú ẹ̀ la ò ní fi bò yín lójú o ọ̀rọ̀ Gàfárì rèé àmọ́ kí lèyí wá jẹ́kọ̀ọ́ kó jẹ́ ọgbọ́n àmọ́ kí bá a ṣe ń sọ tó yìí àwọn ọmọ tí ò ní gbọ́ ò ní gbọ́ nítorí pé etí ọmọ mi ti lu fotoro kò sí tí wọ́n lè bá a sọ láyé bó ṣe gba etí ọ̀tún wọlé náà ni ó máa gbà tòsí ẹ̀ jáde ayé ló di ntáyé dà táwọn ọmọ yìí wá ń fi àwọn tọrẹ tí kú wá di mẹ́ta kọ̀ọ̀kọ́bọ̀ tí ò jọ wọ́n lójúmọ́ yìí léyìí tó fi ń dá yín lójú wípé gbogbo èèyàn tó bá ti tọpa irú ọ̀nà táwọn wọ̀nyí tọ̀ yìí ọ̀nà parun ni o bí parun ẹ̀ ò tọ́wọ́ àwọn tí wọ́n jọ ń ṣẹgbẹ́ wa ìparun ẹ̀ ò tọ́wọ́ òfin wa o àkíyèsí là ń pera wa sí o àwa ò gbàládùra yìí pé kó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àmọ́ ẹni a bá wí fún kédùmàrè ọba ọlọ́jọ́ ìní kó jẹ́ kí wọn ó gbọ́ torí pọ́ ọ̀rọ̀ díẹ̀ la máa sọ fún ni wọ́n ní bó bá wá dénú irú ọmọ bẹ́ẹ̀ tán ó di dandan kó dodidi gbogbo ìta ń bá wọn tó wọ́n jọmọ òde òwò yìí sọ yìí èwo ni wọ́n rí gbọ́nú ẹ̀ mélòó ni wọ́n rí mú lò torí pé tó bá jẹ́ pé ọ̀rọ̀ tá à ń sọ ńlá pa ni kò jẹ́ kí tiwa tún sì máa gbọ́ gbogbo orú àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí. àmọ́ nítorí pé ó ti wá bó ṣe lóun fẹ́ wá ó dẹ̀ ti dáhùn tó lóun fẹ́ dà tó ìwọ̀nba díẹ̀ ń talaba nínú ìbejì gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sọ o àwọn òwì tiwa sọ tiwa ni àlòkùn tá a fẹ́ dè ọlọ́run bẹ́ẹ̀ náà la ò kan tá a fẹ́ sọ wọ́n sí àmọ́ gbogbo ìta bá sọ ọlọ́mọ̀ wípé a wí o èyí náà níṣẹ́ tí a gbà tá a dẹ̀ ń jábọ̀ ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́jú olólùfẹ́ wa nínú ilé. tó ètò tèmi rèé kò níjú báyìí lọ o oníyanyin ẹṣẹ ọlọ́kà yẹn ṣe gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ bá mi fẹ́ jẹ́ náà mo kí mo dúpẹ́ lọ́wọ́ yín pé tọ̀lá jọ ṣojú wa èmi náà ní màá wà yín náà ní màá bá o gbogbo ẹni tó bá ní lọ kí má padà táyé mọ́ ni ẹ máa máa jábọ̀ fún báwọn náà ní lọ ní padà dé ní ní bámọ́ lókè yẹpẹ̀ títí wá dàsìkò yìí mi ìtàwọ́jọ́ máa fojú rìn lórí kan ní Wo TV pẹ̀lú àkọ́tún ètò mi ẹ jẹ́ máa fàsìkò dágbére fún yín pé ẹ àtàárọ̀ ẹ ọ̀rọ̀ ajé àsìkò ojú òòrùn.